alhamdulilahi wa kafa wa salatu wa salamu ala rasulihi mujtaba adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́wọ́n ba atọ́rọ ìkẹ́ àti gẹ̀ fún anabiwa muhammad níjókòó tòní lágbára ọlọ́wọ́n ba a máa tẹ̀síwájú nípa àlàmátì sáà àwọn àmì àti àpẹẹrẹ tó ń sàmì pé ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀dán àti pé ọjọ́ ọ̀gbẹ́ndẹ̀ àlùkìyàmà sí ń bá tó bá rí báyìí ẹnì kọ̀ọ̀kan wa ẹja múra ṣiṣẹ́ olóore ká wà nígbàradì tó yanjú de alùkìyàmà èyí tó ti súnmọ́ lára àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè níńlá níńlá èyí tó ń sàmì pé ọjọ́ gbẹ̀dẹ̀ alùkìyàmà ó ti wọlé tán ó ní nùzúlù Ìsá aleyhi sọ̀látù wasalam ìpadàbọ̀ anabi Ìsá aleyhi sọ̀látù wasalam tó bá fẹ́ sọ nípa eléyìí á ń ọ̀rọ̀ ṣókí nípa ta gan ni anabi Isa ta ní í ṣe báwo òní yóò ṣe sọ̀kalẹ̀ àwọn ẹ̀rí wo ló fi léyìí múlẹ̀ yálà nínú tírà tàbí náà adé tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam bákan náà títorí wo òní yóò fi sọ̀kalẹ̀ àwọn nǹkan wo ni ó ṣẹlẹ̀ nígbà tí anabi Isa nígbà ó bá wá sílé ayé tán ọjọ́ mélòó oṣù mélòó òní yóò sì lò lórílẹ̀ èèpẹ̀ kó tó di pé òun náà lọ síbi táwọn ànábì ọlọ́run tí wọ́n lọ eléyìí àtàwọn ọ̀rọ̀ míì tó ṣe kókó òun ni ṣe àgbéyẹ̀wò rẹ̀ ẹ wárí nípa ànábì Isa aleyhi salatu wa salam gẹ́gẹ́ bí ànábì wa Muhammad sallallahu alayhi wa salam bó ṣe ṣe àlàyé fún wa nípa rẹ̀ ó ní ọkùnrin tó jẹ́ àgbàlagbà ó ní ànábì Isa ńlọ́jẹ́ o yẹnni pé kì í ṣe ọmọdé marbon alqama Ani àníbi Ìsá alayhi salatu wa salam ẹni ó wà níwọ̀ntún wọ̀n sí ni kò ní ga kọjá bó ṣe yẹ kò sì ní kúrú púpọ̀ jù yẹn ni pé yóò wà níwọ̀ntúnwọ̀nsì laysa bi tawil kò ní jẹ́ ni gíga kò sì ní jẹ́ ni kúkúrú yóò jẹ́ tó ṣe pé aláwọ̀ pupa ìdání já àdùn kódà irun orí rẹ̀ yóò jẹ́ tó ṣe pé yóò coil bí irun àwọn òyìnbó bó ṣe máa ń rí un àrídù sọ́dẹ̀rẹ̀ yóò jẹ́ tó ṣe pé ìgbáyà rẹ̀ tí ó fẹ̀ dáadáa kálíbà àdámà kódà ń gbọ́ ọba dé ká ànàmà kharaja min daimas bí ìgbà pé ó ṣẹ̀ jáde nínú léwẹ̀ bẹ́ẹ̀ ni yóò ṣe rí. ìwọ̀nyí ni díẹ̀ nínú àwọn hadith ètò dá lórí àwọn ọ̀rọ̀ tí a gbọ́ yìí Abu Huraira ọlọ́mùbá nìyọnu sí nínú hadith ìtàrínú Bukhari bákan náà tàrínú Muslim òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé laylata usriya bi lóru tí a mú mi rìnrìn àjò láti ayé lọ sí sámà lakiitu Musa mo pàdé anabi Musa ìyẹn Mose anabi sọ nípa bí anabi Musa bó ṣe rí lẹ́yìn náà onílàkìtù Ìsá bẹ́ẹ̀ ni mo ṣe alábàápàdé anabi Ìsá aleyhi salatu wa salam fana'atahu ó wá sọ nípa bí òun náà ṣe rí òní rọ́bà àtún ẹ̀ńtọ́ wà níwọ̀ntúnwọ̀nsì oníṣe kìí ṣe ẹ̀ńtọ́ ga bẹ́ẹ̀ ni kìí ṣe ẹ̀ńtọ́ ṣe pé ó kúrú ahmar èèyàn pupa láwọ̀ ni ka'annama kharaja min daymas bí gbà pé ó ṣe jáde tán nínú léwẹ̀ ńlọ ṣe rí yẹn nígbà tí anabi muhammad sallallahu alaihi wa sallam ti orí anabi Isa imam bukhari ọlọ́mbanìkẹ́ òun náà tún gba hadith mi wá látọ̀dọ̀ Abdullahi ibn Abbas ọlọ́mba ni yọ́nú sóhun àti bàbá rẹ̀ ó ní òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé ra'aytu Isa wa Musa wa Ibrahim fàámà Isa fa ahmar ja'adun aridu sadri anabi ni mo rí anabi Isa bẹ́ẹ̀ ni mo rí anabi Musa anabi Ibrahim mo ṣe alábàápàdé tiẹ̀ náà ṣùgbọ́n anabi Isa ní tiẹ̀ ẹ̀ńtọ́pá láwọ̀ ni jáàdùn ẹni tí irun rẹ̀ tó kọ́ ìlí ni àrídùn ẹni tó ṣe wípé igbá ìyá rẹ̀ ọ̀fẹ́ òní ànábì Ìsá òní ṣe. nínú ẹgbàáwọ̀ mi ètí Muslim tí ó gbà wá látọ̀dọ̀ àbúrò rẹ̀ rà bákan náà ọlọ́mùbá ni yọ́nu sí i ànábì ní lákọ̀dọ̀rọ̀ àyètò ní filhijiri wa Quraishun tas'aluni mọ̀ ń bẹ ní ọlọ́mọba ní Mẹ́kà láyìíká tí wọ́n ń pè ní hijir nígbà àwọn Quraish tí àdìfì yìí àdìfì tó gùn ni ṣùgbọ́n níbẹ̀ ibi tá a fẹ́ lò ní pé wa idha Isa ibn Maryam qa'imun yusalli mo bá rí ànábì Isa lẹ́yìn tó ṣe pé ọ̀nà ro tó sì ń kírun fọlọ́wọ́n ba aqrabu nnasi bihi shabahan ẹni tí mo lè fi wé pé ọjọ́ jùlọ oní Urwat ibn Mas'ud al oní Urwa ọmọ Mas'ud ará ìlú Thaqafi eléyìí jẹ́ àlàyé nípa báwo ni ànábì Ìsá aleyhi salatu wa salam jésù báwo ló ṣe rí àlàyé ẹ̀ láti gbọ́n lẹ́nu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ lórí ìpadàbọ̀ ànábì Ìsá aleyhi salatu wa salam nípa bí jésù bí ó ṣe padà wá sí ilé ayé àárí ànábì Ìsá aleyhi salatu wa salam ẹ̀ńtọ́ bábáláyé lásìkò ìgbà náà yóò wáyé lẹ́yìn tí masihu dajjal lẹ́yìn tó náà bá ti wáyé kò ní tí ì kú o yóò máa ṣẹ̀mí àní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìbàjẹ́ èyí tí masihu dajjal tí ó ti hù lórí ilẹ̀ ọlọ́run wà rán anabi Isa aleyhi salatu wa salam yóò rán wá sáyé fayanzilu ilal ardi yóò sọ̀kalẹ̀ sórí ilẹ̀ wayakunu nuzuluhu indal manaratil bayda ayébi tí ó gbà sọ̀kalẹ̀ so ó ní àyè tá à ń pè ní asóró funfun etí ń bẹ ní ìlà oòrùn ìlú Damascus yẹn nílẹ̀ Syria ní Sham lọ́hùn-ún ìgbà tí ó bá sọ̀kalẹ̀ àléyìí màrú dàtàn aṣọ méjì kan yóò máa bẹ lọ́rùn rẹ̀ èkíní kejì aṣọ yìí ó ètò sí pé wọ́n ti fi lọ́fíńdà wárúsẹ̀ àti zafaran wọ́n ti fi síbi aṣọ náà ìgbà tí ó sọ̀kalẹ̀ wọn à ní tún bí bó ṣe lọ níjọ́ kìnìún àná bẹ́ẹ̀ náà ni yóò sì padà wá sáyé wàádì ànkàfáyì lẹ́yìn tí ó gbé ọwọ́ rẹ̀ méjèèjì ala àjìníhàtì malakain lé èjìká àwọn màláìkà méjèèjì tí wọ́n ó dìjọ sọ̀kalẹ̀ wá sílé ayé ìdàtọ̀ àtọ̀ àrọ̀ àṣàwò tí ọba dorí kodò báyìí kọ̀tọ́rọ̀ yóò bẹ̀rẹ̀ sí ni máa kánni fún omi wàyí dàrọ̀ fáàhù tó bá tún gbé orí rẹ̀ sókè báyìí kí ni tí ó ṣẹlẹ̀ yatahadar minhu jumanun kallo'olo'i ohun tí ọmọ kan jáde níbẹ̀ àwọn fàdákà ni àwọn fàdákà ni yọ wà wẹ́ yọ̀dà gẹ́gẹ́ bí òkúta àlóòlò àní ànábì Ìsá alayhi salatu wa salam la yahillu li káfírin yajidu riha nafasihi kẹfìrí kan ò ní gbọ́ òun ìmímí rẹ̀ ẹni pé tó bá mí síta báyìí tí kẹfìrí bá tún yẹn lè gbọ́ kẹfìrí òun kú ni lójú ẹsẹ̀ wa nafasuhu mímì rẹ̀ sì ni tó bá mí lẹ́ẹ̀kan yẹ̀ntẹ́hì haythu yẹ̀ntẹ́hì tarafu níbi tó bá ríran dé lẹ́ẹ̀kan ibẹ̀ ni mímì rẹ̀ kan òní yóò dé yẹn ni pé ànábì Ìsá alayhi salatu wa salam nípa bí yóò ṣe sọ̀kalẹ̀ òní àṣegbọ́n yẹn ni pé yóò sọ̀kalẹ̀ láàyè tí wọ́n ti dá kan ìgbà ó bá sọ̀kalẹ̀ àwọn àṣekúbọ̀ mùsùlùmí tí wọ́n wà láyé nígbà náà àwọn ni at-Taifatul Mansura àwọn ni àwọn ikọ̀ kan tó ṣe pé ọlọ́run bá yóò ṣe àtìlẹ́yìn fún àwọn yẹn ni wọ́n wà á sarajọ pẹ̀lú anabi Isa aleyhi salatu wa salam láti gbógun ti masihu dajjal tọ́nà ọba tí ó sì fún wọn ní ìṣẹ́gun lórí masihu adajjal ẹ̀rí lórí ìsọ̀kalẹ̀ anabi Isa aleyhi salatu wa salam àti pé ń padà bọ̀ wá sáyé lẹ́ẹ̀kan sí ẹ̀rí ẹ̀ ń bẹ nínú tírà ọlọ́run alukur'an alkarim. Al àtúnrí nínú hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam bàbá tí ilé wa rẹ̀rì nù tìrọ̀ ọlọ́run àbá tí ẹ̀rí ẹ̀dí tó fẹsẹ̀ múlẹ̀ nínú hadith anabi wa muhammad ẹni tí ti lè gbàgbọ́ onítọ̀hún kìí ṣe mùsùlùmí o kìí ṣe ọmọlẹ́yìn anabi muhammad kèfèrí ńlọnítọ̀hún jésù ń padà bọ̀ àrẹ́rì ẹ̀ nínú tìrọ̀ ọlọ́run àrẹ́rì ẹ̀ nínú hadith anabi muhammad sallallahu alayhi wa sallam bó tilẹ̀ jẹ́ pé àwọn amadíà wọn nígbàgbọ́ nínú eléyìí pé jésù ó ń padà bọ̀ wá sáyé torí kíni torí mahdi torí gulam ahmadu tiwọn ìní a fi takò pé anabi isa alayhi salatu wa salam ó ń padà bọ̀ wá sáyé eléyìí jẹ́ ìdí kan lára àwọn ìdí táwọn amadiya tí wọn kì í fi ṣe mùsùlùmí èyí ò lè fẹ́ lọ sí mẹ́kà kó lọ sí hajj àbí umrah kó wá sọ pé amadiya lòun wọn ò ní fónítọ̀ ní fíza yẹn ni pé kèfèrí òní wọn ọ̀rọ̀ Ọlọ́run wọn pè nírọ́ ọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alaihi wa sallam nípa pé anabi Ìsá wọn padà bọ̀ wá sáyé ọ̀rọ̀ Ọlọ́run nípa pé anabi Ìsá kò kú wọn ò sì kàn mágbélébù àwọn amadíà wọn pè nírọ́ wọn ló ti kú wọn ló kú sílẹ̀ Kashmir sẹ́yìn lẹ wá nímọ̀ jù ní subhanahu wa ta'ala ẹ já díẹ̀ nínú àwọn ẹ̀rí ètò dá lórí ìpadàbọ̀ anabi Ìsá alayhi salatu wa salam àti ń táwọn àfa àgbààgbà tí wọ́n sọ lórí àwọn àyà náà ìkíní ẹjẹ́ àlọ́wọ́ náà suratu Zukhruf àyà ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gọ́ta dé ìkọkànlélọ́gọ́ta níbẹ̀ ọwọ́ bí tá a fẹ́ lò torí àsìkò ni pé wàyínahu làálìmùn lè sáà yẹni pé ìsọ̀kalẹ̀ ànábì Ìsá ìpadàbọ̀ wá sáyé rẹ̀ ti ń padà bọ̀ àpẹẹrẹ ńlá ni ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbìn ni tó ń ṣe àfimúlẹ̀ pé àníṣe ilé ayé yìí ó ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀dán alùkìámà ó ti súnmọ́ ntí ó jàmọ́ pé bítúmọ̀ rẹ̀ ṣe rí ni pé àyà yìí ọ̀nà méjì ní àgbà ká àwọn kan kà ní la'il mun li sa'a yẹn ni pé sísọ̀kalẹ̀ Ànábì Ìsá o aleyhi salatu wa salam àpẹẹrẹ lọ́jẹ́ nípa pé àlùkìyámà ó ti súnmọ́ nínú kìrá ojúpọ̀nà mi tá a gbà ka ọ̀rọ̀ Ọlọ́run wa innahu la'alamun lisaa alamu sì ní nídìí Lárúbáwá ìtumọ̀ rẹ̀ ni pé àpẹẹrẹ nípa pé àlùkìyàmọ̀ ó ti súnmọ́. Imam Ahmadu kọ́lọ̀nkọ́ba ní kẹwọn wọ́n gba àdéfì kan wá látara Abdullahi bin Abbas kọ́lọ̀nkọ́ba ní ìyọnu sí i ìgbà tí ń ṣe tafsiru àyà yìí ìyẹn wa innahu la'ilmun lisaa qal huwa khuruju Isa ibn Maryam alayhi salam kọ́bìlà yawmil qiyamah yẹnni pé jíjáde anabi Isa ìpadàbọ̀ sáyé rẹ̀ kótó di pé àlùkìyàmà ó tó àpẹẹrẹ ńlọ́jẹ́ o fún pé àlùkìyàmà ó ti súnmọ́. Al-Hafiz Ibn Kathir kọlọmba nìkẹ́ bàbá wọn ní as-sahih annahu wọn lè tọ́lọ́ láàfin àjùnìkùn ni pé dọ̀míìrù ti ń bẹ níbi wà ń ó ń sẹ́rí padà lọ bá anabi Isa aleyhi salatu wa salam fàyínà síyá kọfí dìkìrì torí pé ọ̀rọ̀ tí a ń sọ lọ tí a ń sọ bọ̀ ó dá lórí anabi Isa náà ni aleyhi salatu wa salam yẹn ni pé àáyà yìí nínú àwọn àáyà tó ṣe àfimúlẹ̀ pé anabi Isa ó ń padà bọ̀ ni àáyà mi tún wá mi tó pé ẹ̀rí tiẹ̀ ó tún hàn ju eléyàn lọ àrídìí ní suratul Nisa Quran four verse one fifty seven to one fifty nine ọlọ́run ní wàkọ̀ọ́lẹ́hìn inna kọ́tàlínà masiha Isa ibn Maryam rasulallah wàmà kọ́tàlúhu wàmà salabuhu wàlákin shubbiha lahum tí dórí wàyí min ahli kìtàbí illa la yu'minanna bihi qabla mawtihi wa yawmal qiyamati yakunu alayhim shahida ibi tá a fẹ́ lò gangan ni pé ọlọ́run wàyí min ahli kìtàbí kò ní í sẹ́kù ẹnìkan nínú àwọn tá a ti fún ní tírà Yahudi ni àbí Nasara Kristẹni ni àbí Júù àfi kó nítọ̀hún kó ti gba ànábì Ìsá kó ti gbàgbọ́ ní ẹrúsìn Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ kọ́bìlà mọ̀tì síwájú kí kó tó di pé yóò ju àwàálẹ̀ wa yawmal qiyamah tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah yakunu alayhim shahida yóò jẹ́rìí yóò takùn wọn. wípé àáyà yìí ó tún sọ nípa pé àníṣe ànábì Ìsá alayhi salatu wa salam kò ní í sẹ́kù ẹnìkan nínú àwọn tí jẹ́ ahlul kitab àfi kó ti yá gbàgbọ́ kó tó di pé yóò kú. bàbá Ibn Taymiya kọ́lọ̀ ń kọ́ba ní ìkẹ́ nígbà tí wọ́n dáhùn fún ìbéèrè kan èyí tí wọ́n wọ́n léèrè àwọn wàfáàtì Ìsá alayhi salam nípa pé ǹjẹ́ ànábì Ìsá Jésù ǹjọ́ ti kú bí àbí ò tí kú bàbá ní alihamdulilayi Isa aleyhi salamu hayyun anabi Isa aleyhi salatu wa salam ike àti gẹ́lọ́n kọ́ máa bá hayyun ẹni tí ń sẹ̀mí lọ́wọ́ ni o kò tí ì kú o kódà waqad thabata fi sahih àti rí ẹ̀rí tó fi ẹsẹ̀ múlẹ̀ láti ọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anahu kọ́ọ̀l tánàbí sọ pé yanzilu fikum ibnu Maryam Isa ọmọ Maryam yóò sọ̀kalẹ̀ sáàrin yìí o ìgbà ó bá sọ̀kalẹ̀ hakaman adila yóò máa jẹ́ onídàájọ́ onídéédé wa imaman muqsita yóò sì máa jẹ́ aṣíwájú tí ó jẹ́ onídéédé bákan náà fayukasiru salib yóò máa rún àgbélébù jégéjégé wa yaqtulul khinzir bẹ́ẹ̀ ni yóò máa pa ẹlẹ́dẹ̀ wa yad'u lil jizya bánàbí Ìsá tó bá ti lè dé ṣe islam ni bọ́ọ̀ bá ti ṣe islam ẹnìkan ò ní gba ìsàkọ́lẹ̀ kankan lọ́wọ́ rẹ̀ bàbá ní wà sábàtà fi sahih aláàtúnrìkà nínú àwọn àdìsí ọlọ́láàfíà pé yóò sọ̀kalẹ̀ sáàyè kan tí a ń pè ní almanaro ìyẹn níbi asóró ètò funfun ní ìlà oòrùn ilẹ̀ Damasco wàá náà yàtọ̀lù dajjal àti pé òní ọ̀pá masihu dajjal wa man farakati ruhuhu jasadahu ẹ̀ ń bá ṣe pé ẹ̀mí rẹ̀ òun àti dé ẹ̀mí rẹ̀ tẹ́mi ò sí lára rẹ̀ mọ́ yẹn ni pé sọ́ba jẹ́pọ̀ bá ti kú ni lam yanzil jasadu mina sama ẹran ara rẹ̀ ò ní sọ̀kalẹ̀ láti sama yẹn ni pé bàbá wọ́n ń fẹlẹ́ ìmúlẹ̀ pé anabi Isa o hayyun ni o ó sì ń sẹ̀mí lọ́wọ́ ni o ó ń bẹ ní sama gẹ́gẹ́ bí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe fi tó wa létí nínú àhàdíìfì mi eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn àyà ètò ń ṣe àfimúlẹ̀ pé anabi Isa aleyhi salatu wa salam kò tí ì kú o ó ń ṣẹ̀mí lọ́wọ́ àti pọ́ńbẹ́ nísàmà ó sì ń padà bọ̀ wá sáyé ìgbó ni ó wàá padà bọ̀ wá àlàyé rẹ̀ òun náà ni à ń gbọ́ yìí àti pé ìpadàbọ̀ rẹ̀ àpẹẹrẹ ńlá ló tó ń sàmì pé àlùkìámà ó kù sáátà kọ wọlé àti pé ilé ayé yìí ó ti ń lọ síbi kọ̀ọ̀kan ẹ̀rí lórí ìpadàbọ̀ rẹ̀ nínú hadith anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀gọ̀rọ̀ hadith ńlọwa látọ̀dọ̀ anabiwa muhammad kódà àwọn afáàjì àmà pé àwọn hadith níbi tọ́pọ̀ dé ahadithu mutawatirọ ni àwọn àdìsọ sí pé àwọn tí wọn gbà wá ní pele pele pele pele pele àwọn nǹkan tó ni irú àdìsí báyìí àì béèrè pé sọlá làáfíà àbí kò tiẹ̀ ní àlàáfíà látàrí pé hadithu mutawatir ńlọjẹ́ nínú àwọn àdìs tó wá lórí eléyìí ó lè tí Bukhari àti Muslim ti á gbà wá látara Abu Huraira ọlọ́mùbá níyọnu sí i ojúṣe ọlọ́run bá sallallahu alayhi wa sallam sọ pé walladhi nafsi biyadihi la yushikanna an yanzila ibnu Maryam hakaman adila fayaksiru salib ويقتل الخنزير ويدعو الحرب ويفيد الماء hata láàyè àkùbálàhù àhàdùn hata takuna sajdatul wáhidà khayran mina dúnìyà wà mà fíyà allahu akbar. Abu Hurairah gba àdìfẹ́ wa olójúṣe lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé mo fi Ọlọ́run bá tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra o ó kù sáátà kí ọ sọ̀kalẹ̀ sáàrin yín ìyá Nábì alayhi salatu wa salam àsìkò péréte báyìí ló tí ó fi sọ̀kalẹ̀ wá sílẹ̀ ayé nígbà bá wá sílẹ̀ ayé yóò máa jẹ́ adájọ́ onídéédé ṣùgbọ́n àgbélébùú onírun báyìí ni yóò máa rún jege wọ̀yẹ́kítọ́lẹ̀ khinzir bẹ́ẹ̀ ni yóò máa pa ẹlẹ́dẹ̀ wọ̀yẹ́dàwọ̀n lè hàrùbá lásìkò rẹ̀ kò ní sí ogun mọ́ wọ̀yẹ́ fídílmáàl ànisẹ́ ní àsìkò gbà tí ó bá dé owó pọ̀ débi páàní rẹ̀ nìkankan tí ó fẹ́ tẹ́wọ́ gbà mọ́ kódà ní àkókò yẹn kéyìn ó ṣe náà fìlà rákà méjì fọlọ́run ó lóore fúnyàn ju ayé àti ti ń bẹ nínú rẹ̀ lọ. Abu Rera nígbà tó ka hadith yẹn tán ó wá ń sọ fáwọn èèyàn pé ní tí mò ń wí bí ó bá dá yín lójú ìkọ́rọ̀wù in shi'tum ẹ tún lọ wo inú Kùránì ẹ lọ ka àyà tó lọ́n ti sọ pé wa in min ahlil kitabi illa la yu'minanna bi qabla mawti wa yawmal qiyamah yakunu alayhim shahida yẹn ni pé kò ní í sẹ́kẹ̀ nìkan tí ó ṣẹ́kù nínú àwọn tá a ti fún ní tírà síwájú Yahudi àbí Nasara kò ní í sẹ́kẹ̀ nìkan àfi kó yá tètè gba ànẹ́bì Ìsá kó yá tètè gbà gbọ́ o kó tó di pé ànẹ́bì Ìsá kó tó di pé yóò kú yẹn nígbà ọba padà wá sílé ayé ìkànnì àwọn afa wọn ni hadha tafsiru min habi Huraira àgbọ́yé Abu Huraira sí àyà ńlọ sí a ńlọ fún a tá yẹn ni pé bíánẹ́lì murada biha ìtì àgbàlérò pẹ̀lú àyà ni pé anna min ahlil kitabi man sayu'minu bi Isa qabla mawtihi yẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ahlil kitab òní wọ́n gba ànábì Isa òní wọ́n gbàgbọ́ kótó di pé yóò jáde láyé ìyẹn nígbà ọba padà bọ̀ wá sáyé ni lọ́wọ́ òpin ayé nígbà tí ilé ayé ti bá ń lọ síbi kọ̀ọ̀kan nínú hadith mi ìtàlí nu Bukhari àti Muslim látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ojútẹ́ náà bá sọ pé kayfa antum báwo lẹ́ ṣe wà ná idha unzila ibnu Maryam fiikum wa imamukum minkum nígbà tí wọ́n bá sọ ànábì Ìsá tí wọ́n bá sọ ọ́ kalẹ̀ láti sámà tẹ́ntì ó máa jẹ́ aṣíwájú yín ìmáàmù yín tẹ́pẹ́ nù yín náà ni ó ti máa wá ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ mi lọ́dọ̀ imam muslim òun gbà wá látọ̀dọ̀ jabir radiyallahu anhu ó sọ pé sami'tu nabiyya sallallahu alayhi wa sallam yaqul la tazalu ta'ifatu min ummati yuqatiluna ala al-haqqi dhahirin nínú àwọn àjọ mi o àwọn ikọ̀ kan wọn ò ní yẹ̀ wọn ò ní gbò nínú àwọn ìjọ mi àwọn táwí yìí yuqatiluna ala al-haqqi wọ́n máa báwọn èèyàn jagun lórí òdodo zọhirin wọ́n sì máa borí títí tálùkì àmà tí ó fi tó anabi wa ṣe àlàyé lọ oní fayanzolo Isa ibn Maryam lànàbì Isa oníyọba sọ̀kalẹ̀ Isa Jésù ọmọ Màríà fayakul amiruhum ẹni tó jẹ́ aláṣẹ àwọn mùsùlùmí nígbà náà tó bá ti rí ànábì Ìsá ó ti mọ àwọn ìròyìn èyí tànàbì ti wí síwájú yìí yóò wà ní sọ́ọ̀lì lánàá wá kírun fún wa ìrẹ ànábì ọlọ́run Ìsá fàyàkóòlù la ànábì Ìsá ìyọkọ̀ láti ṣíwájú kírun fún wa ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ ní tí ó fi dá lónìí pé inna ba'dakum ala ba'din umara ẹ̀yin tí ẹjọ́ ìjà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam apá kan nínú yín òní yóò máa jẹ́ aláṣẹ lórí ara yín ẹni pé aláṣẹ yín nínú yín ni ó ti máa wá ẹlòmíì ò ní wá kó wá jẹ́ aláṣẹ fún yín eléyìí takrimatullah hadhihi li umma ọlọ́run fẹ́lẹ́ ìṣe àpọ́nlé fún ìjọ yìí ni o ìyẹn ìjọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith mi etí imaamu ahmadu tí wọ́n gbà wá látọ̀dọ̀ Abu Huraira ọlọ́run bá níyọnu sí ananabiya sallallahu alayhi wa sallam kọ́l al-anbiya ikhwatun li'allat anabi ní gbogbo àwọn anabi ọlọ́run látòkété délẹ̀ ọmọ bàbá òní wọn jẹ́ o ummahatuhum shatta wa dinuhum wahid ìyá wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n ẹ̀sìn wọn ẹyọ kan ṣoṣo ni o. wàyí ni awùlà nẹ́ẹ̀sì bí Ìsá ibn Maryam èmi ni mo lẹ́tọ̀ọ́ sí Jésù ànábì Ìsá lọ èmi mo lẹ́tọ̀ọ́ sí jùlọ báwo ló ṣe jẹ́ li'annahu lam yakun bayni wa baynahu nabiyyun torí pé ànábì kankan kò láì mí àti ẹ̀ láàrin kò sí ànábì ọlọ́run kankan tó wáyé má lẹ́yìn ànábì Ìsá bó ṣe pẹ́pẹ́pẹ́ tó ń kó tó di pé ọlọ́run wá gbé ànábì wa Muhammad dé lójíṣẹ́ wàyínáwó náà zilon ẹ lọ gbà lódodo pé ọ ń padà bọ̀ wá sáyé o fàyídàrọ̀ àìtùmọ́wò bẹ́ẹ̀ bá ti á rí tẹ́ ẹ fojú gán ní ẹ̀pọ̀ wá sílé ayé ẹ̀yà àmà pé ò ní o níbàámu sí àwọn àlàyé ètí mo ti ṣe fún yín kí ni táwọn afa sọ nípa àwọn hadith ètò wa tó dá lórí ìpadàbọ̀ wasáyé anabi Isa aleyhi salatu wa salam ọ̀rọ̀ táwọn afa sọ òun náà ni wípé àwọn hadith tó wá lórí ìpadàbọ̀ sáyé anabi Isa aleyhi salatu wa salam ahadith mutawatirọ ni ènìpẹ́ àwọn hadith yẹn béèrè pé sọlá làáfíà is it authentic or not máwùlẹ̀ béèrè torí pàwọn hadith yẹn hadith tó gbáà òun làwọn yìí òun ni baba ibn jarir atọ́bárí kọ́lọ̀nkọ́ba ní kẹwọn baba ní wa awla hadhihi al-aqwal bisiha indana qawlu man qala ma'na dhalika inni qabiduka min inni qabiduka wọ́n ní èyí tó jùlọ nínú àwọn ọ̀rọ̀ táwọn àáfàá onímọ̀ tí a sọ nípa àáyà ń sókè. So ń gbẹ̀mí rẹ ń sì mọ ń gbà ọ́ ń fi ọ́ jọ̀gá lórí àwọn àwọn tí wọ́n jẹ́ kèfèrí wọ́n lè tó múlẹ̀ jùlọ nínú àwọn ọ̀rọ̀ yìí òun lè rọrùn tó bá sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé ẹni kọ̀ bídùn kàmínà arni ń kọ̀ gbé ọ kúọ̀ lórí ilẹ̀ náà wọ̀rọ̀ fẹ́ràn ka ìlàyà ń gbé ọ̀gá lọ sí sámà lè tàwa àtò lè àkàbàr torí pé àwọn àdìs tó wá lórí eléyìí àwọn àdìs tó fẹsẹ̀ múlẹ̀ ní èyí tó dá lórí pé yanzilu Isa ibnu Maryam fayaktulu dajjal lórí pé anabi Isa yóò padà wá sáyé o òní yóò sì gbẹ̀mí masihu dajjal baba ibnu Kathir kọ́lọ̀ nkọ́ba nìkẹ́ wọn àwọn náà tó dá sí ọ̀rọ̀ wọn ni kọ́lìtà wà tààràtìlẹ̀ hadith an rasulillah ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith ńlọ ti wá tó fẹsẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam tí fi ń sọ nípa pé anabi Isa yóò sọ̀kalẹ̀ sáyé kálùkìámà kó tó tó yóò jẹ́ aṣíwájú onídéédé aláṣẹ tí ó jẹ́ tí ó máa pín nǹkan dọ́gba mélòó la fẹ́ kà nínú ọ̀rọ̀ ìtàwọn afá tí wọ́n sọ nípa ìpadàbọ̀ anabi Isa aleyhi salatu wa salam yẹnni pé àwọn hadith ìtọ́wá tó dá lórí pípadàbọ̀ rẹ̀ àwọn hadith hadith tó lálàáfíà gbáà tó fẹsẹ̀ múlẹ̀ tààrà ó làwọn hadith òní wọ́n jẹ́ tọ́yìb lẹ́yìn tá a ti gbà wípé ó ń padà bọ̀ wá sáyé kí nìdí pàtàkì tí ó fi padà bọ̀ wá sáyé ọgbọ́n wo àṣírí wo òní ń bẹ níbi ìpadàbọ̀ rẹ̀ gbogbo ẹ̀ náà làwọn àfáà òní wọ́n tún yàn nàná ìdí àkọ́kọ́ ni pé àrọ́dùn alàlì yahood láti lè bá a wá dá ìsì ọ̀rọ̀ padà fún àwọn yahoodi sáà gbàgbé nínú èrò tí a ní pé àwọn ti pa Jésù ìyẹn àwọn Júù wọn làwọn ti pa Ànábì Ìsá alayhi salatu wassalam ọlọ́run wá ń ṣe àlàyé fún wa pé tọ̀ ẹ pa Jésù o àti pé ń padà bọ̀ wá sáyé o lára àwọn ìdínú tó fi jẹ́ pé Ànábì Ìsá alayhi salatu wassalam ó ń padà bọ̀ wá sáyé láti wá dá ìṣẹ̀rọ̀ padà fáwọn Yahudi pé ìrọ́lẹ̀ ń pa nǹkan lẹ́ẹ̀kejì ni pé anna Isa aleyhisalaam wajala fil Injil wọ́n ní Jésù gangan fúnra rẹ̀ nínú Injil ìyẹn nu Bible ètí Ọlọ́run bá ti yọ sọ̀kalẹ̀ fún un àwọn àjùlọ ètí ń bẹ fún àwọn sàbẹ̀ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam àti fún ìjọ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ẹgẹ́ bẹ́ẹ̀ lọ́n Quran pé wa mathaluhum fil Injil kazarin akhraja shat'ahu fa'azarahu fastaghlada fastawa ala suqihi wọ́n ní àyà yìí anabi Isa orí kanáwé èyí tá a sọ̀kalẹ̀ fún fàdá Allah ó wá bí ọlọ́run ọba ànyẹ̀jẹ̀ aláhùn mi ni pé ọlọ́run ò sèmi náà nìkan nínú àwọn àjọ ètò ọ̀sọ́ dáadáa nípa àwọn tó tó báyìí fastajaba Allahu du'aahu ọlọ́run wá jẹ́ ìpè rẹ̀ ó gbàdúrà rẹ̀ wọ àbùkọ́ ńlọ fi àṣẹ kù hátà yanzila akhira tí ó fi padà wàá sọ̀kalẹ̀ lópin ayé mujaddidan li amri islam lẹ́yìn tí ó tún máa sọ lẹ́yìn tí ó tún máa tún ìsìláàmù sọ́dọ̀ tún ìyẹn ni pé yóò máa jà dáadáa àlámàrí islam yóò tún máa sọ di ọ̀tún. lára àwọn ìdí pàtàkì èyí tí ó fi padà bọ̀ wá sílé ayé ni pé yanzilu mukadhiban ó ń bọ̀ àwọn nàṣọ́ra ní òpùrọ́ ìyẹn tó bá sọ pé ọlọ́run ni ànábì Ìsá àbí igbákejì ọlọ́run àbóǹgangan lọ́lọ́run àbí mẹ́ta lọ́kan ó ń bọ̀ ilẹ̀ ń pa o níjókòó tí ń bọ̀ lágbára Ọlọ́run bá a máa tẹ̀síwájú lórí eléyìí abilọ́wọ́n bá subhanahu wa ta'ala kójogún ìmà tó yè kóró kójogún ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa alekun imani alekun ìbẹ̀rù Ọlọ́run Ọlọ́run ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa subhanaka Allahumma rabbana wa bihamdik ashhadu an la ant astaghfiruka wa atubu